والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بإحسان إلى يوم الدين أما بعد الحمد لله الذي رد علينا رواحنا <clears throat> وعافانا في أجسادنا <clears throat> وأذن لنا الأحكام ونعوذ بالله من أحوال الشياطين اللهم الله وبكي بكيت بالله شو سيادتي سمع كالكن مولاي وبكي بكيت وبكي بنور الله وبكي الله بارك بكم أتبقى فون لي أمور لي pàápàá jùlọ iṣẹ́ wà fún àsìkò yìí àti ìtọ́ asọ́nà ẹ̀sìn kálẹ̀mọ̀ ìpínlẹ̀ tó tọ́nà ọlọ́run àgbẹ̀ fún ọ ọlọ́run àgbẹ̀ fún ọba tó fẹ́ràn ọ̀pẹ́ ọlọ́run ẹ̀ka tó ṣe tó gbọ́mí ìṣèjọ́ ṣàdéhùn báwọn ẹni tí ọba tó pẹ́ ọlọ́run ti dé owó wọn ọlọ́jọ́ fún wọn dúpẹ́ lọ́nà ẹ̀yìn البركات على محمد صلى الله عليه وآله وسلم ẹni tọ́wọ́ ọba láti ṣàánú wọn ọlọ́dàkùn má jẹ́ kí àwọn ní ẹni tí ó ní tẹ́lẹ̀ ìjọ ọ̀nà níbi náà ọlọ́mọdé wa kú lẹ́yìn rẹ̀ o àwọn káwọ́ ní wọn lẹ́yìn rẹ̀ ní ayé wọ́n tún lé wọn lọ́wọ́ náà kíá àwọn ọ̀nà tí wọ́n ní ṣàfihàn báwọn tẹ̀ lálẹ́ ṣùgbọ́n ní ti pa àwọn ìpèlè kàwọn lè fi ṣáwó ó múra bí àwọn tó mùsùlùmí àwọn mọ̀lẹ́kà ti dá wọn látọ̀ọ̀kan àtẹ́sí gbọ́dọ̀ ti sílẹ̀ ìṣẹ̀lẹ̀ tó yìí dá wọn. àwọn mọ̀lẹ́kà wa máa lé ogbé ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ lórí ẹ̀kú ẹ̀kú àtẹ́sí ọ̀rọ̀ ẹ̀jú wọn lẹ̀ wọ́n jọ mú ni wọ́n ká ló ti dáadáa láyé nìyẹn. àwọn mọ̀lẹ́kà wa máa dáná nínú ìgbéra àwọn òbí ìṣẹ̀lẹ̀ pàdé ìdí ó sì máa ṣàfihàn wípé ìṣòro tí àdájọ́ ọ̀gọ́nà táwọ̀ òun ẹgbẹ́ lọ́sọ́nà tó táwọ̀ òun ọlọ́run wa máa ọlọ́run máa bí ó ti mọ àwọn ọmọ láì kò jẹ́ pé ní ọgbọ́dọ̀ máa gbẹ náà mú ní orí ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ ìjọba ọba ti ní ìmúdó sí sí kí ẹni ọdún tẹ̀lé ẹgbẹ́ àtàfà àti ọmọ kéwù àti ìmọ̀ àwọn àti ìdájọ́ ẹni tí ó lágbára ní ìlànà ìgbẹ́ náà èyí tó wúlò kò bẹ́ẹ̀ ni ẹni tí ó pè ní ìgbẹ́ ẹni tí ó lágbára tẹ́sí sí àwọn kẹ́lí máa fà owó ó ti kó ẹni ní orí pípọ̀ ìlúwọ́lọ́wọ́ náà gbogbo sí ìgbàlá lọ́dọ̀ sí ìka ohun tí àwọn ìgbà ó ti ń bẹ̀rẹ̀ gbogbo rẹ̀ yá gbá rẹ̀ ó sì jọjọ́ nígbà tó dé rẹ̀ ohun tí àgbẹ̀rẹ̀ náà sí ti ògbọ́n pẹ̀lú àwọn tí kí wọ́n láti ẹ̀sìn ẹ̀rọ ìgbọ̀n ṣe òun ó fi ìrìn lẹ̀ irun àwọn onígbàmílẹ̀ ojú ọ̀nà àwọn ẹjọ́ ọlọ́run ọ̀dọ́ méje pé wọn ni ó bí wọn sí o ohun tó mọ̀ pọ́nà tí ó ní sànù rẹ̀ òjò bí wọn náà wọ́n fi lẹ̀ torí nílá táwọn ẹ̀dá fi dé ayé ìpínlẹ̀ tó kú bá wọn wájú ọlọ́run ilé ayé tí ó jẹ́ kankan. àbí ọlọ́run bá ọlọ́run àkókò mọ́ àlejò ní ìsìláàmù ẹ̀rí náà jọ náà àníjẹ́ ìgbàgbé jẹ́ pé ẹni tí ń fìfẹ́ hàn sí mùsùlùmí tí ń bá mùsùlùmí ṣe pọ̀ aláàbọ̀dọ̀ ní nǹkan méjì ìta tí ọmọ ìjúwe àkọ́kọ́ ni pé ní ẹ̀wá fẹ́ lókè òkè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sí òjì yìí nílẹ̀ ìjọba ara ẹni ti dáadáa ẹgbẹ́ ti ní pé má jẹ́sùn sí má jẹ́sùn sí èyí tá a lò gbogbo yẹn má jẹ́ ṣe ìjọba tọ́lọ́wọ́ ẹni pé wọ́n máa ìbẹ̀ ṣe ní àkójọpọ̀ oníwàá fún yẹn lẹ́yìn. orí yìí náà ogun ẹgbẹ́ rò pé ìwọ̀n lọ́kàn ẹ̀rọ nípa tèmi àwọn ogun ẹ̀sìn ń pọ̀ lọ́wọ́ ìta sí ìkàlà ní bẹ́ẹ̀ ẹgbẹ́ kan ọlọ́run nínú àwọn nǹkan káàkiri mọ̀ pé ọlọ́run fẹ́ àwọn mùsùlùmí àwọn ìbáṣepọ̀ òun bá ń lè pa ilé mùsùlùmí ìjọwọ́lẹ̀ ìfún ìrẹsì ìgbà tó lé ga kí wọ́n fẹ́ àwọn mùsùlùmí ìjọ fẹ́ fún ara máa ń lè pọ̀ owó ìrẹsì yìí bákan náà ẹni tó rẹ̀ fara rẹ̀ lábúrú mọ́bìnrin tó kàn mọ́ láàrin 这个人干嘛都不会这个都看，但是又确实跟对方人对上一样。你看，我们这都把这个老农民和大伙全都，然后我们上一代的大人，嗯，大人大人，包括那个，我们把这个理解，你做你最起码你把我们这个这个民族，把多少人都把这个，多少人。 Uguale. Avete trovato buona sente con di mangia. Io mangio di mangia. Quando io ho detto che in realtà non credo. Una loro vanno dietro a fare di te. Cosa loro ho? Ho come c'è di wọ́n pè ní máa ń kú èyí sí ibi ìṣòwò nígbà ìgbà tí a mọ̀. Torí pé ẹni ẹ̀dá lè fi fún tó bá kọ lójú yẹn kí èyí sì fún. Bó lè bẹ́ ojú rẹ̀? Ẹ̀jẹ̀ ń gbé ẹ̀dá bẹ́ pẹ̀lú kí àwọn ọmọ tó ń lò. Àdáhùn àìyá ìyàwó ẹ̀kọ́ tó ń mú un tẹ́lẹ̀ wọn ẹ̀hẹ́n.

ti gbà lọ́wọ́ ẹ̀. Kí ni ṣe máa ń lórí ọ̀rọ̀ ìlú ẹni ìkẹ́ nítorí àbúrú náà wù. Wọ́n wá ẹ̀dá ọ̀gá ìlú, wọ́n wá ẹ̀dá ṣùgbọ́n ẹ̀dá ọ̀rọ̀ àìlẹ́ríkà Thank you ìwọ́nsù alákòóso ẹjọ́ ìtàkùn sí fún òun láìpẹ́ ọba àtọ́lá tó lè kó ọjọ́ ìtò rẹ̀ òdíje ṣàpẹ́sọ ara rẹ̀ tó nígbà tó ń bẹ lọ́wọ́ tó ọjọ́ tó lè kó ọjọ́ ìtàkùn sí lọ́wọ́ tó ń bẹ ṣàpẹ́ wọn lè ké dára wọn alákòóso tó wà tó ń bẹ lọ́wọ́ ẹni tó ìtàkùn sí kò ní ìgbà تدعو أنت وعين الله للأنبياء يدعو عليك وعين الله للأنبياء إذا أظلم إذا كنت مقتدرا فكل محاسنه جزاؤه إلا النجم فأنظر آخره فنقل لك والمحروم كبير يدعو عليك وعين الله لم تنزل يدعو عليك وعين الله لم تنزل Dia mana boleh mungkin ini? Untuk mengingat dia. Ini adalah menuju. Mau ini ẹni tó máa ń ti kú olùkọ́ á lè jẹ́ pé lọ́wọ́ ẹ̀sìn ṣùgbọ́n ẹni tó bá jí owó yẹn ló fi ṣàǹfààní pé kó kù kó tó wò lọ́kọ́ owó yẹn òwe ní ìṣòro lọ́ta sí fún tó bá yẹ̀ sí wọn tó wọ́n wà gbà yọ ọ̀rọ̀ tó yọ̀ gbà

ṣùgbọ́n mùsùlùmí ọkùnrin ṣàǹjẹ́ èyí ṣẹ̀rí bọ̀ o gbé mùsùlùmí pẹ̀lú pé nítorí wọn fẹ́ fún àwọn ti dára kó fẹ́ fún mi kejì àtúntò wọn láti fẹ́ lórí ẹni bí ìgbẹ́kẹ̀lé máa ń wò ní ṣú ipò fáyì wàá fẹ́ràn ló mọ̀ pé ìṣẹ̀lẹ̀ ara wọn tẹ̀ bá lọ bá wọn fún ìlú. Wọ́n ní wọn pa bẹ́ẹ̀ lọ sí ilé o. ìjà lọ kájí tí ó gbé sí ẹ̀rí ìpàdà. Àwọn tí ó ti tà àwọn tó ti lọ lánàá tà ọlọ́run tà wọn. Ó ti mẹ́lọ wá ẹni mẹ́ta. Ìjẹ́ ẹ̀rẹ́ ní ìlú pẹ̀lú àwọn ẹ̀rọ náà. Ayọ̀lá tẹ̀lé ó tún fi ara rẹ̀ yìí أو نقل أخبارهم وأموالهم إلى عدوهم وكيف الأذى عنهم وإصلاح ذات بين الجن ذلك ضمن ضمن ضمن ضمن في ممكن يقع التجسس قاموا بالقرآن والملك وربكم ورفعوا التجسس عليه تجسس بما مثل الصعب عليه ní ọdún arákùnrin náà ní ìlú ìfẹ́ màáyé ìlú tọ́wọ́ arákùnrin yóò rọrùn ní bọ́ọ̀lù ìlú kò ti sọ̀tò gbúgbẹ̀ sí ìyàtọ̀ ọ̀sẹ̀ ìfìyàn ọ̀rọ̀ ìlú ìlú ìlú mo máa fún owó bí ọ̀rọ̀ àtúntò tó ń ṣẹlẹ̀ bí ìwé nílò kí ló kù gbogbo ẹ̀ náà rè èyí tó ń sùn bá fún àwọn tó ń wá ẹ̀rí àwọn ẹ̀ kò bẹ́ẹ̀ ní àká mi rárá tó wà lára àwọn òkè lọ sí ìyàwó rẹ tó wáyé náà wá bẹ̀rẹ̀ pé náà ní ogún ọ̀kẹ́ náà padà. Ìgbà tí tí orí tó wá ní ìrìn tó wọ́n ń bá wà rẹ̀ lọ́wọ́ owó rẹ̀ tó ti fi ó ní ìyẹ̀rẹ̀. Ẹni tí wọ́n wá bẹ̀rẹ̀ orí láti ilé sí mi. Torí tí tó wà sí ìrìn tó wà ní ara bẹ̀rẹ̀ nípa rẹ̀ sọ níwájú àjẹ́ tó fi wá máa ń ta owó máa ṣe ìfẹ́ àìsàn fáìlì àbó ara irú àwọn ẹgbẹ́ wọn ṣe ìwé ìfẹ́ ìfẹ́ náà ìfẹ́ ìfọ́ gbogbo tó bá lè mú wa rí ẹ̀rù tó bá wà ní ti báyìí ẹ̀rù ẹ̀rù ìjọba wọn ṣe ìfẹ́ ìfẹ́ káyọ̀ àwọn àìsàn òun ìlú rọrùn ẹgbẹ́ wọn lè yà lọ. ọjọ́ àgbà yìí bẹ̀rẹ̀ ní ọmọ kí kí wọ́n ní ìlú náà kí wọ́n máa ti lọ. ìjọ kan ẹ̀kan wọn lè lè tó orí tí wọ́n ń ga àwọn òkúta àkáǹtì tí wọ́n lè lọ lọ́wọ́ àti ìlú ló bá lọ bèèrè lọ́wọ́ àwọn ìlú ìlú mo ní ìfẹ́ ìlú lẹ́kùn owó wọ́n lè láwọn ìgbà nínú àtẹ́gbẹ́ ìdílé láàárín ọdún náà ó lè ṣiṣẹ́ láàárín ìtọ́wọ́n tó lè lọ́wọ́

eu não outra de casa, eu dizia, eu vou morar na hora de casa, apagar meu pé. Então, meu irmão, não é de, não é de dar não. O síntese da proposta que é viver aquele que o viver compra lá e Deus não verá. Todo mundo que não é o ele vai na vida ẹ̀rọ tí mi ò bẹ̀rẹ̀ pẹ̀lú bí ìṣẹ́ ti ṣe ẹ̀rọ ní. Nígbà wá ti bí màjọ, èyí tó wá ṣe ní sí ìmọ̀ ọwọ́ ìmájì ìpè kò jù rẹ̀. Ó lá jù rẹ̀ ara wa. Ṣùgbọ́n wọ́n wá ti lọ fẹ́ ara rẹ̀ náà lórí. Kò ní ṣe láàárín àwọn rẹ̀. Kò gbà ní ọ̀pọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀lú. Bá a ti ta wá fẹ́ ṣe wà fẹ́ àwọn ìṣòro ní àjọ ìṣẹ́jọ́ ìpín àlejò ìwúrẹ̀ أو نقي أسبابه الله أكبر فمن شهد الله gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìlànà tó bá ti ṣe owó òkúrẹ́ yára lè ṣe ọ̀pá àìsùn jẹ́ omi. àmọ́ṣe dáná sí ọ nípa oṣù tí ó ṣe sí ìṣẹ̀lẹ̀ tó mọ̀ tó lè lè ṣe sí ìṣẹ̀lẹ̀ ó mọ̀ ṣọ́kàkì ó mọ̀ ṣọ́kàkì nítorí sí ẹgbẹ́ nínú ní ìgbóná àwọn ìjọba ọ̀gá tó ní pé àti ilẹ̀ tó ń kó ìlọ jù. ara ẹni máa lọ ṣe tó burú. ṣùgbọ́n pípa ẹ̀rọ ara tí wọ́n mọ̀ tó láti ìlú ti dàgbé wọ́n fẹ́ gba ọmọ ọ̀gá ń gbé. òun yóò ti bá ní kó kí ó wọlé ní oṣooṣù ó lè ṣe ìlú kan ibi tó ní ìjìnlẹ̀ ẹgbẹ́ tí wọ́n á tún ṣe lọ́la. àyàmọ̀ pé ló ti ìlú ìlú ti ká lọ́wọ́ sọ ọ̀rọ̀ ẹni tí ò fẹ́ràn ọ̀rọ̀ ọmọ tí máa fi láìsí ọmọ tí wọ́n rí tí ó ṣe ń ṣùgbà ilé ẹjọ́ alábọ̀kọ́ káàkiri ẹ̀yà òkùnrin adẹ́ àti wọ́n pẹ̀lú ìṣúná ọ̀rọ̀ ẹ̀jẹ̀ àwọn ojú ọ̀pọ̀ ni wọ́n bá ìdìbò ìgbà olóró owó ìlú ọ̀nà ẹ̀yà máa gbìyànjú láti ṣe dáadáa pẹ̀lú ìṣúná òkùnrin mà ẹ̀dínwó ló ti ń pọ̀ yìí tó bá ti rí ìlú ṣubú wọ́n sọ pé ẹ̀rọ lè ẹ̀rọ ní ọkàn tó bẹ́ ń bẹ́ẹ̀ ní ṣù wọ́n tó ti kọ́ ìwọ́lọ́wọ́ ní ìlàjà inú ìlú ìlú lọ́wọ́ ti ká bá lẹ́wọ́ lẹ́lẹ́ ìṣubú ti fẹ́ pè sí báyìí ó ṣubú ẹ̀rọ ṣubú ẹ̀rọ wọn tó wọ́n tó bá tẹ́lẹ̀ lẹ́nu kò bẹ́ẹ̀ sí ìwà níbi ìwádìí ní ìwọ̀n ìjọba ọ̀nà ọ̀pá ìṣòwò ìwọ̀n يوم يكون يوم يسوي كيف يوم لم يكفر هذا كلمة قال الله يعبد البين من يسوع عنه من يعبد البين لا قرار والله إليه كي تصدق بلا كيف إنسان ما يعرف ما يعرف ما هو الإنسان يجيب الله ẹ̀kọ́ títí ẹni tó wọ́n bọ́ọ̀lù ní ọmọ ìkíyà kìí ṣe ìwọ́n tó wọlé ìlọ. ẹni tó ń gbé nǹkan àwọ̀ kíkù ayẹ̀kẹ́lú ayẹ̀kẹ́lú. ẹ̀kọ́ wọn á ìgbà ìgbòho tó ń mú ní orí eré. ìdí mi kò tó ọ̀nà tó ọ̀dà ẹ̀rẹ̀ ní ìgbà tó bá ní ìgbà tí wọ́n wọ́n wọ́n lọ́wọ́ ìgbè ìpínlẹ̀ ìṣẹ̀lẹ̀ e questão de bombarde, governo não conseguiu prioridade nisso. Não gostamos do que já nisso. Mas já todos vão a esse verdade da mesma e que dignidade. Eu tudo esse melhor modelo de que o livro de Vamos fazer até aqui. Aí a gente quer dar o exemplo do caminho, não. àǹfààní tí ọba rí tí ó sì rí ṣùgbọ́n kí ọ̀rọ̀ lọ́mọ inú ó bí ìdúgbò ìdúró sí ilé ìlú tó bá lórí ṣùgbọ́n tó bá ti rí olórí rẹ̀ lọ́wọ́ àtòrí rẹ̀. nípa rí ilé ìtúkọ ní ìta ìsọ̀rọ̀ ilé olùkọ́ àkóso ilé ìdìbò wọn ń jà wọ́n kò sọ́ọ̀tù fẹ́rẹ́ sí ìwọlọ́run ìparí ìṣúra ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ táwọn ẹni tó máa ń gbà kọ́ fún àwọn ọ̀sẹ̀ èyí lè ní ṣe òkú àwọn ọ̀sẹ̀ ní àgbàrá èyí lè ní ṣe òkú àti àwọn ọ̀rọ̀ ilé ẹ̀rọ tó wá ti di ètò ọmọ ọmọ ṣùgbọ́n àbúkọ́gbà jẹ́ ọmọ àgbàgbé sí omi ìpinnu tọ́lọ̀ fẹ́ nípa ìlú tó هذا وصلى الله وسلم على محمد وعلى اله وصحبه ولكن يجب ان الله يكون بيت المسلمين لم يكن خيرا ومن يوصل هو من كان مبرهنا فجعل النبي الذي جل ما عبده له هو أبوه على أبنك الزمان ṣùgbọ́n àwọn àwọn pàtàkì nínú ọdún wọn bá lórí ọ̀gá ilé ìdíkẹ́ ẹ̀rí ìgbẹ́ pẹ̀lú àwọn ọkọ̀ wọn ní ìlú ọ̀nà ìtọ́jú àyàkáàdì

nítorí ẹ̀rọ òbí rẹ̀ ti àti òbí rẹ̀ ti bá káàdì ní ọmọ tó máa bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ ìṣùkú àkọ́kọ́ yìí tó wà látara bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan pé ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kan àìlèmọ́ pẹ̀lú ọmọ ẹgbẹ́ òun ààrẹ rẹ̀ ẹ̀rọ máa ń wọ́n ọmọ àdúrà láti ilé ẹ̀sìn ìṣú. ọmọ ẹ̀rọ ló ń gbà jẹ́ pé ilé ẹ̀rọ ẹ̀yẹ ìyá mi ti tó lọ́wọ́ náà. òwò ìyá ń gbé wọn mú pẹ̀lú ẹgbẹ́ ọ̀la fún omi tó ń gbà ìgbẹ́ ìgbà rẹ̀ ọlọ́lá mú ẹgbẹ́ àbú fún ìgbà ìgbẹ́ ọ̀la ìgbà wọn. Ilé ìgbà ìgbẹ́ ọ̀la ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà àwọn ẹgbẹ́ ìdókòwò àwọn tí wọ́n yá lọ́wọ́ lórí àwọn ọmọ yìí tó nípa ẹ̀ ọ̀gbọ́n ẹgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ السلام عليكم ورحمة الله وبركاته